بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله اللهم بك أمرين وبك أمسحنا وبك نحيا وبك نموت وإليك المصير هذا كل الله وبدي في شرطة التي جاء يوم سنة المسلمين abẹ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala kẹlọ́sàn-án kẹlẹ́wà ọlọ́run tí a ti wà ìdáná onílẹ̀ ọ̀lẹ́yìnbá ìlọ́bà àwọn òkú ọlọ́run àti ìlọ́bà oríṣi wọn bá ìlọ́bà ńlábọ̀ gbogbo àwọn kálá wọn dá ọlọ́run bá ti fún ní àlàáfíà ìlà gbogbo ẹ̀kọ́ yára ní ọ̀kan wa àlàáfíà tó péye ọlọ́run ti tàwọn lọ́rẹ́ ọ̀lẹ́yìnbá ìlọ́bà. ìrọ̀lẹ́ ìtọ́jú yìí lágbàdo lọ́nà pẹ̀lú àkọlé àdìmáàkàtò lọ ní àtò obìnrin rere tálẹ́tà lẹ́sẹ̀ lóbìnrin rere náà kó tó lè bá lè fi délé yìí aláti tó gbà pé lára àwọn ìjẹra ìtọ́nàmbà tó ṣe fẹ́ dáa lẹ́yìn tí yẹn jẹ́ mùsùlùmí ọ̀gá orí tọ́lọ̀ tó máa ń ṣe fún yàn oníkéyìn ọ̀fẹ́ yàwó ìyàwó tó ti pé yóò jẹ obìnrin rẹ látàrí pé kéyìn tún kọ́rọ̀ obìnrin rẹ náà lára àwọn ìjọba ńlá ìtọ́lọ̀ máa ń ṣe fẹ́ dà ńlọ́wà nínú ayé àlùkò àná wọ́n àyà sí ànfàlàkọ̀lá fún mi àwọn fún ti kò lọ́wọ́ لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته لهم آمين إتاس المولون لهم آمين آخره ètò ìṣàkọlẹ̀ bọ́lá ń bá bó ṣe tóbi bó ṣe an أن خلق لكم من أنفسكم أزواجا ودكين ọlọ́run fa àwọn ìyàwó oníjáde látara yín ó pèsè àwọn ìyàwó fún yín láti nu ẹ̀mí ara yín wípé ọlọ́run pèsè ìyàwó fún yín èèyàn bíi tiyín ilẹ̀ fẹ́ níyàwó ọlọ́run ṣe léyìí lè tàkùnà ìlẹ́yà kó fi jẹ́ pé tẹ ẹ bá lọ tẹ ẹ bá bọ̀ tẹ ẹ forí jágbó lọ sókè lọ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wàhálà ẹ lè farabalẹ̀ ẹ lè sinmi lọ́dọ̀ mọ́. wọ́jà àlàyé lẹ́kùn mà wá dà ìfẹ́ ọlọ́run wá fi sáàárín yín ọ̀rọ̀ náà àti ìkẹ́ àánú ọlọ́run fi sáàárín yín. àwọn kan ní rahman wọn lọ́wọ́ ti ń tara lọ́kọ̀ọ́ láyà jáde wọn ní ìlú ìmọ̀ ìdáálé kà dájúdájú níbi tọ́nà ọba ṣe yìí la àyà àwọn àríṣà mi kó máa ń bẹ́ẹ̀ kì í ṣe fún gbogbo ìjẹun lè kọ́ wò lẹ́yìn ìyá tata karùn-ún fáwọn ìjọ pàtàkì pé wọn náà ronú táwọn iṣẹ́ àrà kì í tọ́nà ọba èyí ti ń dá òṣìṣẹ́ náà wà sọ́ńdọ̀ lọ́rùn àlẹ́ ìwòsàn lánàá àlẹ́ mi sọ nípa obìnrin

oníkànnì táà kí làwọn obìnrin tó ṣe pé wọ́n ló ń gbọ́rọ̀ lọ́kọ̀ lẹ́nu wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ àwọn kálíkọ̀ ní táà ẹni pé tí máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run àti tí máa ń jọ ìfọ́lọ́ ọlọ́run wa ní fọ́ọ̀lì ààtúrò sábà ń sọ nípa obìnrin rẹ kọ̀ọ̀nì táà ọlọ́run tó fi yan ó tún wá sọ pé ṣáàtì bọ́ọ̀tún lè àwọn obìnrin tó ṣe pé wọ́n máa ń sọ ìkọ̀kọ̀ ìtọ́lọ̀ ń tọ́jú tó fi sí wọn lára kò yọ níta kì í ka níta nítòótọ́ lẹ́nu ká débẹ̀ bí òde bẹ́ẹ̀ ọkọ̀ ò lé ìlànà ṣùgbọ́n náà wọn bá mọ̀ náà ìwọ náà ti mọ̀ pé tó ń ṣe ọmọ pé ọlọ́run ìwọ náà ti mọ̀ láyé dáa ṣùgbọ́n àwọn ọmọdé ajé obìnrin rẹ àwọn náà pa bẹ́ẹ̀ náà wọn kì í ṣe onírànú obìnrin. òjì tẹ́lẹ̀ wọn bá sábà bá wọn àlejò fẹ́lá ó ní. إن خير من يسمي المال بعد تقوى الله المرأة الصالحة لن يبقى المسلمين فمن جبون للعلوم فمانيا ìfihàn tó máa ń sojú kòkòrò tíyàn máa ń fara gbolẹ̀ tíyàn tó máa ń béèrè lọ́dọ̀ ọlọ́run jùlọ olè àlùmọ́ àtọ̀kọ́ ọ̀lẹ́ka èrè òmìnira rẹ̀ táwa lè òmìnira rẹ̀ èrè òmìnira ọlọ́run oníyàgbẹ́sì ńlọbi tó ti pé ìdá nàzàtà ìléha sàrọ̀tìkà tọ́ba ń wò báyìí inú rẹ̀ ó sì máa dùn ó lè má rẹwà o ó lè gùn rẹwà o ṣùgbọ́n látàrí ìtọ́jú ilé ìtọ́jú ọ̀dẹ̀ ìṣe dáadáa sọ́kọ̀ ìkọ́ ẹbí ọkọ nára ọ̀gá ńlọ́dẹ̀lẹ̀ o lábàlá ìjọsìn fọlọ́n ìjọ olùkọ́ lọ́wọ́ fọlọ́n lábala ìbáàdà èyí tó wọn bá tó torí ẹ̀ dá kìí gbọ́kọ lẹ́mìí gbóná àmì sọ pé nínú bí tó ṣe pé ìdá nàbàlùkà ilé àkàrọ̀ síkà tó bá ti ń wo inú ìlú ti máa dùn ọmọ ọkọ sọnà pé á ọlọ́run kò ṣe ń wo kí n máa kó fọwọ́ ìlú alágbèbárí kà láyé wọ́n ìdá àmọ̀ ọ̀tá tó bá pa láṣẹ yọ ọgbọ́rọ̀ sí ọ lẹ́nu sai zai faru da hadai sai mu yanzu kan da bi ju aléwé ó ju aléwé nípa obìnrin rẹ̀ nínú ìdókòó yìí lábàrò lọ́rùn àwọn àtàn yẹ́bẹ́yẹ́bẹ́ obìnrin wo ńlọrọ pẹ̀lú obìnrin rẹ̀ àwọn tá a lóbìnrin àmọ́ wa ronú sí i àmọ́ wa bẹ̀rẹ̀ wa léèrè wípé hali àná sọ yìí há fún ìdóbìnrin rẹ̀ ni mo jẹ́ bí Yorùbá wọn sí fọkọ mi àwọn olùkọ́ mi àwọn tá a jọ pin náà a tún máa wá jẹra wa lérè pé àlùbọ́jà ti kùn dábàá sọ̀rọ̀ hàtàn àǹkọ́lé àfẹ́yé à irú ìdàwó nìkan ni mo fẹ́ sílé irú obìnrin wo ẹlòmíràn sóbìnrin rẹ tá a lè pè lẹ́ni rẹ ní àbí ẹni ìwó àbójútó ìfẹ́ ọ̀dà ẹni pé àwọn tá jẹ obìnrin àwọn ìròyìn káàkà yìí èyí tí ọba ti fi lára wa káyà gbìyànjú lórí bá ti ṣe akitiyan tí ó fò lára wa kálíbà jẹ́ ìyàwó fáwọn àfáà wa nínú ọgbà ìjẹ́nà onídẹ̀ra abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala bó ti ṣe àlọ́kọ̀ láyé àláyé ọlọ́run fi á síbi kan náà nínú ọgbà ìjẹ́nà onídẹ̀ra ọ̀lẹ́láyé ìlànà ìlànà sábà ń sọ nípa obìnrin rẹ̀ ó láàmú àtọ̀fà bí a àkọ́kọ́ ròyìn èyí tá a gbọ́dọ̀ má rí lára obìnrin ó ń lànà ìròyìn tó ń wòye ìkíní bẹ̀rẹ̀ tán àwọn ìlọ́wọ̀ yìí obìnrin alágbàríkà obìnrin rẹ̀ ìmọ̀ tẹ̀láṣẹ ọkọ rẹ̀ ìmọ̀ gbọ́rọ̀ sọkọ lẹ́nu kìí ta ọkọ rẹ̀ kìí ta lẹ́nu bá a fà bá ti hà yóò ti wọ́ bọ́kọ́ bá kù lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ó ti dáhùn gbogbo ìgbà ni wọ́n wá lè ní sàkà rẹ̀ pé abẹ́rù pè mí ni àbí kílẹ̀ fúnfẹ́ kí ni kí n tún wá ṣe fún yín obìnrin alágbèkáríkà ìní máa ṣe báwọn kì í wá jẹ́ bàbá tọmọ ọmọ làálà àlá rẹ̀ ni pé obìnrin ò ní yẹ̀ kò ní gbò lẹ́nu tí ó máa tẹ̀ láti ọkọ rẹ̀ lókùnbà tí ò bá sí ìpalàṣẹ èyí tí ó mú kọlu àti ọlọ́run tí àṣẹ rẹ̀ tí ọ̀gá ní pa ẹ̀sìn dání níwájú ọlọ́run yóò fi máa tẹ̀lé àṣẹ rẹ̀. imam ali khalifa ilé ẹ̀sẹ̀ni rọ́bì ẹ̀sọ́rọ́bù ali bàbá sọ pé láàfáà àtàfíìmà fíyàtì ìnáma fáà tòfin màrú ìtẹ̀lé kankan òfin fẹ́ dà ó níbi ìyapa àṣẹ ọlọ́run àwọn ibi tá a ti gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu tá a ti tẹ̀lọ́ tẹ́rẹ̀ tẹ̀gbọ̀nàró ibi àwọn àtọ́gbádá sọ̀rọ̀ nígbẹ́ ibẹ̀ láti gbọ́ sọ̀kọ̀ lẹ́nu. ọkọ rẹ tó wá ní pípọ̀ tó wá ní tó kú báyìí wípé wọ́n náà máa pèsè ti gbọ́ lọ́wọ́ mi ọmọ wa lọ ti gbé nípa owó ọlọ́mọ àti olóṣó ó ti máa mú wá tá a ti máa jẹun tòlídọ̀ àti ìtẹ̀ láti ọkọ̀ mi bí àwọn tó ti pélé ìṣe wà lọ sí lọ́sọ̀ sí májè àti tòsí ọlọ́run àwọn oníbẹ̀rù obìnrin òní gbọ́ sọ́kọ̀ ọ̀nàrẹ́ wàá kù ní oṣù sọ́kọ̀ ọ̀nà pé ọ̀nà aláàánì pọ̀ ìkáwá lọ sí ní sọ́nà ọ̀gá tó ṣe dé ìwọ̀n náà òjíṣẹ́ náà bá sọ́nà ọ̀gá àti ìwọ̀sọ́nà sọ pé làbára tàbí máa ìyapa àṣẹ ọlọ́run ọba lẹ́dàá tí ó là ti fà á dání èèyàn gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run. adébíkà máa ń sọ nípa àwọn tọ́jà ojúṣe rẹ̀ tó jẹ́ ìròyìn èyí tí ò gbọ́dọ̀ má pè sáwọn obìnrin kátólíkì ní sọ́ọ́lì hà ìkíní mẹ́rin pé sọ́ọ̀nù ìlọ́wọ̀ káwọn gbàgbé òṣìṣẹ́ náà bá sọ́dọ̀ báwọn àlẹ́ ìwọ̀sán nǹkan mẹ́rin ìlànà ìlàkàlẹ̀ fún ìròyìn iṣẹ́ tọ́ba ti lè ṣèké lè ṣe nǹkan ẹni sílẹ̀ ẹni tó pé ti lára irú obìnrin bẹ́ẹ̀ àyè tọ́ba lò ní ọgbà wọ àdìjáde òmìnira rẹ̀ ìdá kọ́nà tó bá ọkọ̀ kọ́ńtà wọ́pọ̀ ọ̀nà ìṣàwá وحقا نفس الرجال وأطعت معنى قيل لا ادخل الجنة من أجل أبواب الجنة شئت tó lè bá kí wọn wákàtí márùn-ún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ramadan dé ọgbà láàbọ ìgbà tí ń ṣe nǹkan oṣù ọdá àwẹ̀ dúró Ramadan tó tán àwọn àwẹ̀ tó jẹ ọ̀sán padà olóyún sínú oṣù kan bá àwẹ̀ tó wá rí pé ó lè ṣàkóbá fún àbòyún inú mi ọdá àwẹ̀ lẹ́yìn tó bímọ kí Ramadan lè tó dé ọgbà padà bẹ́ẹ̀ náà lè ti ń tọ́ mi yẹn ni pé sọ́nà tó kọ́ńtà ìrún wákàtí náà kọjá sí àwẹ̀ Ramadan kò fi ṣeré yàtọ̀ sílẹ̀ yìí wà hápẹ̀lẹ̀ tó kọjá ó tún palẹ̀ rẹ̀ náà kò jẹ́ bá wọn ṣe sí náà bákan náà wọ àfọ̀n àti báńlá ó tún tẹ̀ láti ọkọ rẹ̀ kílẹ̀ tán rẹ̀ òdìkọ́lù jẹ́mẹ̀ta ní ayé àlùwádìí jẹ́mẹ̀ta ṣe é sí i ààyè tó bá ń wọ̀ ọ́. ọ̀nà tó bá wù ọ́ ẹni ọ̀sọ̀ wa ìjẹ́nà onílera ètò wọn sọ fún obìnrin mi kí ni tó kí ni tó fara ìta fẹ́ ló ń bẹ̀ wípé tó àtúndà ò ọ ń lẹ́nu ó ń tẹ̀lé rẹ̀ nǹkan àkọ́kọ́ ni fi máa obìnrin rẹ̀ ìbéèrè wa ni pé ǹjẹ́ òun lẹ́nu bí tó ń tẹ̀lé ǹjẹ́ àwọn ọ̀sẹ̀ ọ̀nà ọkọ òun ṣe bí àbó òṣè lóòrè bá ti ṣe ké obìnrin rẹ lọ yá gbìyànjú lórí bó ṣe ti máa tẹ̀lé àṣẹ ọkọ òjíṣẹ́ náà bá sọ́nà lọ́wọ́ àti ìwọ̀sánná sọ pé àtà ìròyìn àdáàmù kàmáìlà yàmùdàrà ẹ̀ ń tó ronú pàwàdà ọ̀jáwọ́ fún ilé ẹsẹ̀ rẹ̀ bí ìgbà pé kọ̀lẹ́sẹ̀ kankan lọ́rùn bẹ́ẹ̀ ló ṣe rí níwájú ọlọ́run obìnrin rí tọ́pùdìrù ìlẹ́sàdáyébí ìgbà ní kókó bá dé ìjẹ́bọ́ lọ́wọ́ àpá àìsàn ẹ̀sìn ẹ̀kọ́ bí ṣe ń fowó oúnjẹ lẹ̀ òkòrí ìtìtẹ́lẹ̀ mọ́ látàrí àwọn ìtòríkà ìtòríkà léyìí tí wọn náà ń mọ̀ sí àsìkò jẹun ọlọ́wọ́ fọ́kọ rẹ̀ ìkíní ọkọ̀ọ̀kọ̀ máa fi ní sòwòrò ọmọ fi lẹ́yìn ọmọ fi láyà bí àpẹẹrẹ ògbónà yóò dà wọ́n pè yín padà iṣẹ́ mi yóò sùn dé obìnrin rẹ̀ nù èyí pé ó máa wá ṣe àdúrà fún un pẹ̀lú ògbónà láìpẹ́ láì jìnnà ìjà tó náà nílà báyìí ìjà tó ṣe báyìí ìjà tó ṣe báyìí wọ́n ti àbáka ìta wá pọ̀ ní àbáka lálẹ́ ọlọ́mọdé fún pé àìsàn kìí ṣe pé igi dá ẹyẹ fún ọ irú obìnrin báwọn kìí ṣe obìnrin rẹ obìnrin àgbàríkà yóò gbà pé nǹkan máa ń sàlẹ̀ fún ọdún léyà obìnrin àgbàríkà yóò ní ìfaradà yóò ní ìtẹ̀mọ́ra pẹ̀lú ọkọ rẹ̀ lọ́jọ́ orí bẹ ìbá àjọ ń jẹ̀bi ìgbó kú díẹ̀ káàkó ìyá àjọ máa ṣe ìfaradà nínú yóò dàbí àwọn sọ̀hàbíyá rẹ̀ àwọn ìyàwó àwọn àgbẹ tí a máa ń sọ pàápàá àwọn tó bá fẹ́ jáde nílò àlọ́ pé ìlú afá wa nílò lọ́lọ́ yìí o ìtàkìlá àbínà páyọ̀ ọdún lára wa wàlà òtún àrọ́ náà wọ́n fà á lóun jẹ àrà ń jẹ àwọn tó rí yìí náà gbèrò àlàjọ a lè ṣe sùúrù lórí ebi a lè méjì mára a lè ṣe aláìjẹun ṣùgbọ́n làánà bẹ̀rù àlàáná ìlà gbogbo tó bá jẹ́ ìyá ọlọ́run pátá ní pàtàkì jùlọ iná ọlọ́run ara wo la fẹ́ gbà sí bẹ̀rù ọlọ́run lára wa o obìnrin àlùbáríkà obìnrin rẹ yóò ṣe máa sọ fún ọkọ rẹ ní yóò gbà wípé àtòrè ńlá yé tó bá lò wájú àtúntò sẹ́yìn. àwọn àsìkò kan bẹ tí nǹkan ọmọ tí ó kan gbẹngbẹngbẹngbẹ tí ó kan gbẹngbẹrin àwọn àsìkò míì tún bẹ tí nǹkan ó yọnu rántí pé kò rí báyìí lánàá kò rí báwọn méje ká sùúrù ló ń ṣe faradà lónìí ọkọ nígbà ìṣòro látàrí pé ìgbà gbẹdẹmọkẹ náà ń ní irú báwọn ìlà ṣùgbọ́n obìnrin ìgbéda ẹ̀yẹ ti sọ̀rọ̀ eléyìí ti obìnrin rẹ̀ kì í obìnrin àlùbáríkà jẹun tí ó yé farada jẹun tí ó tí ó ti sòrò pẹ̀lọ́pọ̀ rẹ̀ àyìnlá ṣàdá ilé ìyẹn àkùnà sí ilé kọ́kọ́ nígbà tó bá dé. obìnrin rẹ̀ látàkọ̀rọ̀ jù mọ́tàbàmì ìjàdàn bá ń sàrẹ́lì ìjàdàn obìnrin alágbàríkà kì í jáde lẹ́yìn tí ó fi ọ̀ṣọ́ tí ó ti àfihàn ọ̀ṣọ́ rẹ̀ kì í sóbìnrin tí ó wọ̀ṣọ kò délẹ̀ kò dókè ìwọ apá wọn náà máa bẹ̀rẹ̀ ẹlẹ́rọ irú aṣọ wo lóbìnrin rẹ̀ wọ̀ tó bá fẹ́ jáde bóò ní múra ìyàwó rẹ̀ bóò ló ṣe rí bí ọba ti jẹ́ pé ọmọ ń jáde níjáde tí máa ń fi ọ̀ṣọ́ hàn obìnrin rẹ̀ wọ̀ obìnrin rẹ̀ tẹ̀lifẹ̀lì ìjáde ṣẹ̀fẹ̀lì yóò jẹ́ tó ti pé yóò máa pa òfin ọlọ́run yóò máa paná àṣẹ tó lọ́n pa wá lábala ìjẹ̀lá tó ní kẹ́mi obìnrin tẹ́ máa lọ ìyá obìnrin rẹ̀ ọkọ òní sìn jẹ́ ń pa ọkọ òní sìn tàbí òǹpé tọ́ba ti lè lo èyí tọ́ba ti lo ìjẹ̀lá bá nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ní ìṣẹ̀fọ́ yóò sì mọ̀ pé olùkọ́ náà bá ń bá sọ̀rọ̀ pé ẹ̀yin obìnrin lẹ́yìn ìgbà tó náà wà lọ́sọ nípa àwọn ọkùnrin tán ọlọ́run sọ nípa àwọn obìnrin pé wà kún lílo òmìnira yàtọ̀ ìgbìmọ̀ àwùjọ yìí wọ̀ yàtọ̀ ìgbìmọ̀ ìyàwó ìrí ànẹ́bí sọ fáwọn obìnrin àti tá àwọn ọkùnrin kan lè ní wọn lè àwọn ọ̀rọ̀ lẹ́wọ̀ abẹ́ wọn tí wọ́n bá ń kó òmìnira bákan náà wọn à gbọ́dọ̀ ṣe àfihàn kankan nínú ọ̀ṣọ́ wọn ìgbà nàgbọ́ àrùn ní á àfi tó bá jẹ́ oṣù láàbì wọn àti fúnra rẹ̀ níbi táwọn tó nípa obìnrin mùsùlùmí tọ́jú obìnrin rẹ̀ omi tó lálàáfíà omi tó gbádùn tó bá fẹ́ fún ilé láàtà lóde mọ́tàlá ìjà àti ìnáyà bá ìtàn tẹ́lẹ̀ àṣìjà ìjáàbù ni ó lò. jẹnìkáàkà ni ó lò aṣọ àlùbáríkà òní òkè sára irú ìlànà òní àlùbáríkà lọ nínú túbàtò ìyàgbá ọlọ́dún ìyá àyíwá nàìjíríà كل أزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن ولا يبين ولم يلع النبي àwọn ìyàwó rẹ lóbìnrin àwọn láṣẹ àwọn ọmọ rẹ bìnrin àwọn láṣẹ àwọn tí wọn jẹ àwọn ìyàwó tí wọn jẹ mọ́mìnà lóbìnrin àwọn náà láṣẹ àṣẹ kíni àṣẹ kí wọn lòdìrì dáadáa kí wọn fà láti ní kó gbogbo ní gbogbo ọ̀nà gbogbo bára gbogbo ẹ̀ka náà gbogbo ẹsẹ̀ pátápátá àṣẹ tó lọ́n pa àwọn ọmọ náà tàbá ń sọ nípa ìjáàbò ọlá mọ̀ọ́mọ́dé mú obìnrin ní ìdí ọ̀bọ̀ ọ̀dẹ̀ ńláńlá yóò bù káàtà tí kò tún lọ papọ̀ ní ìbò látàrí pé jẹ̀gbáàkà ìfọwọ́ sọ́run àwọn fúláwọ̀ oríṣiríṣi onímọ̀lára rẹ̀ àwọn tọ́nu oríṣiríṣi onímọ̀lára rẹ̀ lára ṣòro tó ṣìjáàbò ni pé aláyàkó nà zínà kàǹtì náà ti rẹ̀ òun náà gbọ́dọ̀ yí ọ̀ṣọ́ fúnra rẹ̀ bàbá ti lè jọ́sọ̀ èyí ó tún ta sọ mí lórí o. aṣọ ìjà kìí sàkóso máa fún mọ́ni láàpin pínpín ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ yẹ̀kú nìkan ọmọ yóò jà tuntun pé yóò fẹ́ tómìnir bá ń bẹ ní ìbáyìí nígbà tẹ́ bá ju nǹkan náà àpò ní ẹ̀sìn kẹ́kẹ́jẹ́ ìgbàgbà òbí mi káàkiri lè sọ pé ọwọ́ ọ̀tàlẹ̀ rèé ọwọ́ àárín ọwọ́ òkèèrè láwọn obìnrin bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lásìkò táwọn yìí wọ́n máa ń lo nìkọ́ọ̀bù sọnù lùkọ́ọ̀bù sọnù ni wípé wọ́n fà á ẹ̀ máa ń gbogbo ojú ẹ̀ báyìí ẹ̀ sì máa rí inú ìsọnù lórí ìfẹ́ ká yọ kúrò kí ni tó wá fẹ́kù ẹni tó bẹ̀rẹ̀ tó bá jẹ obìnrin rẹ ó jẹ́ ìmúra ìsọ́ọ́lẹ́ṣà بل ترتدي الحجاج الشرعي امرأة صالحة أمنيري لا تخرج من بيتها إلا بإذن زوجها ẹ̀ẹ́dẹ́rì kó jáde ńlé láì gbòyànjá lọ́dọ̀ ọ̀pọ̀ tọ́ba wa gbòyànjá lọ́dọ̀ ọ̀pọ̀ kó ń fẹ́ di mùsùlùmí kò ní í sọ̀kalẹ̀ mọ́sálà tọ́ba ti lè ya mọ́sálà pé ọ̀nà kan náà ń bí déjì kò tí ì lè mùsùlùmí kọjá mùsùlùmí sọ̀dá pamọ́ sálà ọkọ̀ àbọ̀ ọ̀dà nípasẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ti di ẹlẹ́sẹ̀ mi yẹn tí obìnrin tó bá jẹ́ obìnrin rẹ látọkùnrin rẹ bẹ́ẹ̀ ti hàn kò ní í jáde lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ ìgbà ìgbà òjì à àfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ. lọ́nà àwọn àròyìn káàkiri mọ obìnrin rẹ látọkùnrin ṣẹ́kùwà ìgbà òjì à àmàna náà wọ́n jẹ̀rọ̀ ọ̀nà. obìnrin rẹ obìnrin àgbàríkà yóò gbà pé inú ilé ẹni làá ti jẹ pẹtẹ onílòlò kì tóbi tí ó máa tó bọrọbọrọbọrọbọrọ nípa bọ́ọ̀lù ẹ̀sìn rí ẹ ẹ̀yin náà yìn ẹ òdàwà ti ṣe a ẹ ẹ dé ó ní ká kọ́ òmìnira lágbàáyé kì í máa ń káṣírí ọkọ rẹ̀ síta kì í máa ń fìgbà jáde nípa ọkọ rẹ̀ kó máa fẹjọ́ ọkọ rẹ̀ ẹni tí ò lè ìgbà tó ṣe kankan yálà yóò máa ń ṣàlòyé níwájú àwọn èèyàn ni wọ́n ti rán tàbí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ aládùúgbò obìnrin rẹ̀ kì í máa ṣe báwọn. bákan náà kápẹ́lẹ̀ náà látò kọ́lẹ́jọ àtúrà ọ̀dọ̀ bíi àṣírí ọkọ kì í fún ẹ́ síta wọ́n látàtú gbòòrò obìnrin rí kì í máa yọ tòǹtì ẹnu sọ́kọ obìnrin rí kọ́ ni obìnrin tó ti pé iná ń bu ọkọ rẹ̀ obìnrin rí kì í la ọkọ mọ́kọ rẹ̀ lórí obìnrin rẹ̀ kì í máa bọ̀wọ̀ fọ́kọ rẹ̀ ni àwọn àlàjẹ àwọn oríkì tọ́dá tọ́dá tọ́dá ìlú obìnrin onímọ̀ fún ọkọ rẹ̀ ọ̀rọ̀ méjèèjì yìí nínú àwọn àdéhìsì ìtọ́sọ nípa rẹ̀ yà máa ṣàlẹ̀ nìta wọ́n lè ṣiṣẹ́ náà bá sọ́lọ̀ lọ́rùn àlẹ́ ìwòsànlẹ̀ àgbẹ̀jọ ọdún iléyà lẹ́yìn tó ti wá àtúntà fáwọn ọkùnrin ó wá dá àwọn obìnrin ọ̀dà mùsàlẹ́sà pẹ̀lú wá àti lọ́nà tó kọjọ́ náà pé yà máa ṣàlẹ̀ nìta ẹ̀mí obìnrin o bàtọ̀ dákùnà báyìí nìkan àìsùkúnná. àgbà àlè náà anábìlẹ̀ yìí obìnrin ee ẹjẹ́ ebe ń ṣe sàárà ẹ máa ń ṣe sọ́dákọ̀ ìtọ́rẹ́ àánú lóde orí ẹjẹ́ máa ṣe fàìní ọ̀rọ̀ ìdìbò náà àgbà àlè náà nígbà gbogbo náà náà mo rí sẹ́yìn obìnrin lẹ́ẹ̀pọ̀ ah, a wọ́n sọ fáànà bíi pé wà nínú yàrá òṣèlú lọ́wọ́ kí ni tó fẹ́ gbé àwọ̀ náà tó jẹ́ kọ́ wà náà pọ̀ nínú àwọn tí ó wọlé ìlú ìfẹ́ ọlọ́run àfẹ́ wọlé ọlọ́run láti ń tẹ̀lé ọ̀ kó ló tún wáá di eléyìí àlejò wa sọ pé nǹkan méjì ńlọ́fàá ènìyàn kò na sọ̀tẹ́ na lánàá wọ́tà fọ́ọ̀nà àṣírí nǹkan alákọ̀ọ́kọ́ ọ̀tẹ́bùlà láàánú èpè wọn lẹ́nu òní ẹtì máa ń ṣépè jù ẹ̀yìn obìnrin. yàtọ̀ sílẹ̀ yàn wàtàkọ́bùlà kìí rẹ̀ bọ́kọ̀ forí ṣe fọmù sí ṣìkìní tọrọ àti láì. ẹ̀yìn kan fẹ́ dú ẹ̀yìn lẹ́nu ọ̀pẹ́ sáàpà yín nítorí wọn ṣe nínú ọjọ́ méjì ti mẹ́ láàrin ọ̀sẹ̀ tóbi máa ń ti mú wá tọkọ̀ ń fún ọjọ́ kìíní tó bá tẹjọ́ pé sábà ní ìbò òun fẹ́ sí nǹkan lẹ́nu ẹ̀ níjó rẹ̀ ní mẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ mẹ́fà yìí tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan ìyẹn ní kíta fún mi àṣírí ẹ̀ máa ń ta ìmọ̀ rẹ̀ tọkùnrin obìnrin rẹ̀ tó kọ́ ọ̀bẹ̀rẹ̀ láwùjá bí ajùmọ̀ nìkẹ́ náà obìnrin rẹ̀ tó kọ́ bá ń bá sọ̀rọ̀ àwọn gbólóhùn tó dáa tó dáa tó rẹwà ìlú òfin máa dọ́kọ̀ rẹ̀ lónìí ní màgárì mi alẹ́ ìgbà ìsinmi ọ̀rẹ́ ká pé nípa obìnrin kan àtọ́mọ rẹ̀. ìyàtọ̀ sílẹ̀ yàn tàtàtúwẹ̀ jẹun dáhùn wọ́n tàtà á pọ́ọ̀rù rẹ̀ á fi àbẹ̀ náà fẹ́mi ìbò. obìnrin rẹ̀ tí máa ń sòsò fọkọ rẹ̀ yóò wọ sọ àtúntò pé tọkọ bá wù lára rẹ̀ báyìí à àfàyèwò asán ni òfin ilé rí òfin ní wọ ọkọ ṣe lọ́wọ́ rẹ̀. ó wà náà abáàrí òsùnmọ́ abáàrí òsùnmọ́ bí ọ̀gá tóbi èé ti rìn ètò ṣe bí ọba tó le èèwọ̀ tọ́tọ́ dà aṣọ tó fi nínú kíṣìn aṣọ náà lówó tó fi sùn pẹ̀lú ọkọ òun òun tó jáde òun tó dá ọ jáde lára rẹ tọkọ òsè tí ó fọ akọ tó kó fi fọ lójúmọ́ra òsè fún un bóbi bá di obìnrin rẹ tó kó ìsìlámù tó bọ yé ọkọ máa lọ bí ogún ọdún ọgbọ̀n ọdún náà bá òun ọmọ tí ìfẹ́ bá ti náà tóbi bá dáa àwọn ọ̀nà tó rí báwọn. yẹn ni pé tàtàjájà láwọn wọ́n tàtà náà sọ ṣọ́sọ́ fọ́pọ̀ rẹ fìlọ́fíńdà olóòórùn dúdú fi sára akálàjẹ asọ́sọ́ ọba fi sí lára ìyẹn wọ̀ lọ mọ́tíláṣí lọ kírun o lè fi kírun lé ṣùgbọ́n ní mọ́tíláṣí àkìlì wọ aṣọ fìlọ́fíńdà bá ń bẹ lára rẹ àkìlì wọ̀ lọ mọ́tíláṣí lọ sí ìbátan náà obìnrin rẹ alihẹ́rù padà tàbí ẹ̀dá àbínáyà yóò jẹ́ ní tí ó sapá yóò jẹ́ ní tí ó máa gbìyànjú lórí àtìrẹ́rẹ́ ọmọ rẹ̀ àti ọmọ rẹ̀ níbàámu síbi Islam bó ṣe là á kalẹ̀ obìnrin rẹ̀ lò. bákan náà obìnrin rẹ̀ láàbàbọ̀nì lọ́wọ́díà fáwọn ọ̀tọ̀ pàṣẹyà ìtọ́kọ̀ lágbára obìnrin rẹ̀ kì í bí ìrì fún lọ́dọ̀ ọ̀rẹ́ kó sì máa bọ́kọ̀ ọ̀hún bó ṣe máa ọmọ yìí tọkọ ń gbà lóṣù tọkọ rẹ̀ ń gba twenty thousand naira lówó oṣù lódìdí oṣù kan ìwà fẹ́ máa béèrè owó ọbẹ̀ three three thousand naira láàrin ọjọ́ méjì méjì yóò jalè fún mi tí bá ti ń gba three thousand owó ọbẹ̀ nìkan ìtumọ̀ rẹ̀ ni pé ọkọ rẹ̀ ti ń gba forty five thousand naira náà yẹn kúbìrín rẹ̀ kò ní í máa wá kò ní béèrè látọ̀dọ̀ ọkọ rẹ̀ sáyọ tó mọ̀ pé ọkọ òun lágbára láti ṣe lọ. àwọn ìròyìn yìí ó tún pọ̀ o ṣùgbọ́n mo fẹ́ ká gbọ́ nípa ìtàn ìyá kan. ètí ń sọ àtọ́lẹ̀ fún ọmọ rẹ̀ lálẹ́ ọjọ́ ètí ń fẹ́ sin ọmọ rẹ̀ lọ sílé ọkọ. ìyá yìí ó ń tọ́kọ̀ ọmọ rẹ̀ pé ayé ìrònẹ́yà ìrí ọmọ mi kékeré obìnrin yìí. إن الوصية لو تركت لفضل أدب لتركت ذلك منك tó bá ti rí pé a kì í sọ àtọ́lẹ̀ ọmọ a kì í bọ́ máa sọ̀rọ̀ látàrí pé àwọn ẹ̀kọ́ tó ń yáàyè kan ó ti wà lára rẹ̀ látàrí pé ọmọ tó gbójú tọ́nu ara tó gbèlè tẹ́lẹ̀kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni kẹ́kẹ́ nítorí eléyìí ńlá yẹn ti dọ́mọ nínú ìbánilélé ọkọ làtàlátù dálé kàmíńkì ìgbà tí bùkátà sí kí n sọ àsọ́ọ̀lẹ̀ kankan fún ọ. ṣùgbọ́n àsọ́ọ̀lẹ̀ wọ̀làdí náà tẹ̀kírọ̀ tó lè rọ́ọ̀kìlì wà màrún náà lè lè hákìlì. ṣùgbọ́n àsọ́ọ̀lẹ̀ wọ̀síyà tẹ́bíkírọ̀ lọ́jẹ́ ìrántí lọ́jẹ́ fáwọn tí wọ́n ti fọ́nú fọ́ra. ègún lọ́wọ́ lọ́jẹ́ طبعا يعني لا يعني يعني يمكن كده ولأن المرأة تبقى في من كمان لتسفي استغنت عن الزوج لجنة أبويها وشدة حاجتهما إليها لكنت أمر الناس عن ذلك تبقى في من كيف تكون من إذا ما رأى فهم بقلقه تكون من إذا لقى lèyìnà àbàwọ ìyá látàrí bí bàbá àti ìyá rẹ̀ ẹnfọlẹ ẹnfọlẹ ọ̀nà jòbòjòbò lápá ni wọn tí a ti bá wọn dájà mú kí ọ kí ọ ẹnfọlọ làwọn méjì sẹkúbìrì bá lọkọ torí bí bàbá àti ìyá rẹ̀ wọn di ọlọlọ wọn di ọlọlá ọlọlá ọlọ́rọ̀ wàṣí dẹsẹ àjẹsí ìmọlẹlẹ yá rẹ̀ sẹkúbìrì bá lọkọ torí bí bàbá àti ìyá rẹ̀ wọn mú káàkiri pọ̀ làkùn ti amúnà náà àǹdáríkà ìrẹ́ ọ̀nà mi ìrẹ́ lọ bàjẹ́ nítorí pé yóò rọrùn fún mi kàn lọ́kọ̀ ṣùgbọ́n tá a lọ fẹ́ fi jọ wàlá kí nà ní ta olùdíná lọ rẹ̀ já wàlá olùná olùkọ́ àwùjá. ṣùgbọ́n yóò bẹ̀rẹ̀ ọlọ́run dáwọ́ obìnrin nítorí àwọn ọkùnrin bákan náà ọjà àwọn ọkùnrin nítorí wa ọjà wa nítorí wọn ọ̀dà wọn náà nítorí wa àti pé kò síbi tó fẹ́ gbé bá owó ilé ọ̀kan yìí o. ayé ìbò nàìjíríà ilé ọmọ nàìjíríà ní kékeré yìí ìnàkì fàárọ̀ fìdíjáwọ̀ lẹ́rí fi ọ̀rọ̀ sí i kò sí mú jáde lónìí tó ń lé ètò ṣe pé ibẹ̀ ló ti jáde ibẹ̀ láti tọ́ ọ̀dà ibẹ̀ ló ti ṣe wé bákan náà wàhálà tẹlẹ à ń ta alẹ́bí bíi ìdàrọ́sì àlọ́ fẹ́ kúrò nínú ilé ń sù ilé ẹyẹ oníjẹlẹ wá kírun náà ilé ẹyẹ ni ṣùgbọ́n ilé nìyàgbà ẹ̀rọ ọ̀njáde kò nílé èyí tó fi pé ibẹ̀ ló ti dàgbà ìdá wá kéré ọwọ́ àwọn ọdúnlé kan ilé tó ti pé láǹtàrí bíi ọ̀ọ́mọ abílẹ̀ ń ọ̀ọ́fọ́n rẹ̀ kò ṣèjú rẹ̀ rí ọ̀ọ́mọ rẹ̀ ọ̀ọ́mọ àárín lọ́sàn-án bẹ̀lẹ̀ ìdàgbé kakọ́ wá sọ alẹ́ wà kọ́rí ni láǹdà àbèfé ọ̀n lọ sọ́dọ̀ ọmọkùnrin kan tó ṣe pé ọ̀gá sáńtà ọ̀ma bóòlù wa rẹ̀ bóòlù ṣe rí ọ̀gá lò lánàá ọ̀gá lò nígbèta látàrí kó wá sọ̀rọ̀ rẹ̀ tá a yọ̀ǹda rẹ̀ fún fa afbaha bi maliki rọ̀kì bá wà màlíkà látàrí kó a ọ̀fun ó wá dẹ̀ tó ti pé ó ti di bí ọba ló ṣe rí fún ọba yìí òní ọmọ sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ òní ọmọ sọ pé kí mo máa ń lọ sí ń bọ̀ sọ̀rọ̀ wá lọ́yọ̀ rẹ̀ bàkú mi láwọ̀ amazan yàtọ̀ láti àdìdá tó bá lọ́dọ̀ ọkọ rẹ̀ ìwọ tẹríba ìwọ rọra rẹ̀ lẹ̀ ọkọ rẹ̀ ìwọ ṣe bí ẹrú mìíràn tí o bá ní àti ìdìdọ̀ lálẹ́ ẹ̀ka nínú tó o bá lè ṣe bẹ́ẹ̀ yàtọ̀ láti àdìdá òun yóò ṣe bí ẹrúkùnrin fún ọ yóò dàbí ẹrúkùnrin fún ọ yá àbẹ̀lẹ́yà ilé ọmọ ìbìnrin kékeré yìí ìníbi á ní aṣọ ìtọ́ọ̀lù ilé ọkọ lọ́wọ́ ní ọjọ́ yìí o àwọn nǹkan mẹ́wàá kan wọ́n fẹ́ kọ́ ọtọ́jú ẹ̀ ọwọ́ lọ́rẹ́ ní kó o fi sí o má fi jẹun má fi ọwọ́ ọ̀tún kọ́mọ́dà àgbàgbé tó bá lè ṣe sẹ́tọ̀ àwọn àwà mẹ́wẹ̀ ẹ̀wà tí ń kọ yìí àkọlù bàtì ọ̀dún ọ̀rọ̀ wá dé kẹrọ yóò máa jẹ́ ìrántí fún ọ ní gbogbo ìgbà nǹkan àfipamọ́ dáadáa òní yóò sì fún ọ pẹ̀lú lára àwọn nǹkan mẹ́wẹ̀ ẹ̀wà ọ̀rọ̀ nínú àkọlù bàtì ìkọ̀ náà àti ìwádìí àṣà ìdílé fún mi fáwọn ẹ̀kọ́ díẹ̀ tọ́kọ bá ń fún ọ yọ máa fún ọ má wọ aago aláàgó má wọ sáré bọ́bá wọ aago aláàgó sáré ìmọ̀ ọkọ ọmọkọ rẹ lóko lè tàbí kí wọ́n mẹ́rin gan kọ́ padà sí aṣẹ́wó gbẹ̀yìn látàrí pé aṣọ sí àjẹ̀bí láńlò lọ́nà àbáyé lòó ó sì máa rún iṣẹ́ sí àjẹ̀bí láńlò ọ̀nà àti ńlá àti lọ́wọ́ àtọ́gbàtò ìkọ̀nà lẹ́yìn tí ó mọ̀ ìyá ju ọkàn tí tó bá fún ọ níjọ́ bá rí gbà bẹ́ẹ̀ gbà á níjọ́ tí ọ̀gá rí ṣètò mẹ́ra. máa rántí màmá àìsàn àbí àgbà ọ̀rọ̀ àníyá ìgbà tí wọ́n fi léèrè pé nípa àtẹ̀mí wọn nínú ilé ànábi sọ́kọ̀ bá ọ̀rọ̀ àlẹ́ ìwà sábàrà màmá ní ilé tíṣù mẹ́ta a máa yọ tẹ̀lé ra wọn tí ìpín náà ò sì ní ọrùn tún wọn nínú ilé àtúndì sallallahu alaihi wa sallam ilé tó ṣù mẹ́ta ni pé ó ní bí oṣù méjì méjì sẹ̀ǹtẹ̀lé tí wọn ò sì ní dáná à mọ́mọ́ kílẹ̀ wá ń jẹ ó dáa máa ń ṣẹ̀mí lórí aṣọ àdáyémi lórí nǹkan dúdú méjì dúdú àkọ́kọ́ omi dúdú ẹlẹ́ẹ̀kejì dàbídùn ni omi àti dàbídùn omi àti dàbídùn omi àti dàbídùn pẹ̀lú oṣù méjì. wọ́n máa ń tẹ́lọ̀ tó bí ẹ̀sìn sáwọn ìwà tó ń rà wọ́n mọ̀ kọ́kọ́ rẹ lò pẹ̀lú kọ́ máa gbọ́rọ̀ sílẹ̀ nù kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ bá a ṣe wúlẹ̀ náà síwájú. torí àsìkò wàtàfà wàtàfà pàtà àwọn olè lè mọ òkèèrè ayé níyì. wọ́n á máa ṣàkíyèsí ibi tó ju ọkọ rẹ ibi tí ó balẹ̀ sí. wàtàfà kò lè mọ òde à ń fi àwọn ibi tí wọn ọkọ rẹ ibi tí ó bá fi mú lélẹ̀ sí. máa sọ ìfi ń sọ ọmọ rẹ̀ ní pé mẹ́tì kọ́kọ́ yóò rí kankan ní ọ̀rọ̀ awẹ́ ìdá kan iná wá borí rẹ̀ nígbà tí áà mẹ́jọkọ̀ rẹ̀ ó rí o fi mú rẹ̀ gbòòrùn tí ọ̀dà lára rẹ̀ wọ̀tá àrùn lè wá tètè hàn lẹ́yìn wọ́n ṣe àkíyèsí àwọn àsìkò tí bá máa ń jẹun àwọn àsìkò tí kọ́mọ ti dédé àsìkò ìtọ́kọ̀ rẹ̀ ti ń bù ká dàda. wọ́n ní mo yóò àìdàgbà náà ń yé àtọ́kọ̀ rẹ̀ bá ti wọ́n sùn ọwọ́ afẹ́mú ìtàlẹ́ àgbọn òbí sàn fẹ́ ṣe nǹkan tá a gbọ́ mí-ín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kó o ṣe o má ṣe ń tó ti dá ọkọ̀ rẹ̀ lójú o wọlé ti fa ìbẹ́sì ìwọ̀n rẹ̀ lè yí wọ́n á jẹ́ ń tọ́nà àmójútó dúkìá ọkọ̀ rẹ̀ jẹ́ tí ó sàmójútó ọ̀dẹ ọkọ rẹ ọ̀rẹ́ rẹ máa ọ rẹ dáadáa àtàwọn tí wọ́n dèèyàn pàtàkì pàtàkì lọ́wọ́ rẹ̀ bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò wà ìyá lẹ́yìn àwọn ọmọlẹ́jọ rẹ̀ ṣe dáadáa fún wọn wọ̀lá tó ṣí làwọn ti mọ́tòláwó ìyá ń sọ́kọ́ mẹ́rin báwọn. wọ́n la táwọn sì láwò amúrọ́ tó fún ọ̀rẹ́ bá pọ̀ wọ́n láṣẹ kan má ṣe apá rẹ̀ o kí ni tó fi ní ṣe méjèèjì ni pé fàyínà kí ni àṣẹ ìtẹ̀sẹ̀ rọrùn tó kọ́ fi ọ̀rọ̀ kan sí ọ lọ́wọ́ tó wá tó àṣírí ń tó tó síta láńtà mà ní ọjọ́ rọrùn má fọkàn balẹ̀ o onú ọ̀padà jàǹbá rẹ̀ mọ́kànbalẹ̀ nípa pé òun náà ò ní í ṣe tiẹ̀ padà. wọ́n ní àpéjì àmúrọ̀ o tọ́gbọ́n wá yà pa àti ọkọ rẹ̀ tó ní ọmọ lò títọ́ fẹ́ lọ lọ́gbà ní ọ̀ọ́lù ní ẹ̀dẹ̀ tó o ti lọ kí ní àpéjì àmúrọ̀ o a àwùjọ ti sọ́dí ìràwọ̀ a èmi náà lọ́wọ́ o ti o ti fàǹtì ìbínú sí ọ pátápátá. ثم تقي مع ذلك الفرحة إن كان فرحا وصلنا عليه sọ ara rẹ dáadáa àsìkò ìgbà tọkọ rẹ bá ń yọ ìbá ń dunná má bànújẹ́ o wálé ti ààbà àìdàwọ nǹkan nìfarahà àsìkò ìgbà tọkọ rẹ wà dápè sọ́ra fún wà tẹ́kì máa bá nìka àlùfarahà nìka àlùfarahà má jẹ́ tí ó máa dunná lásìkò ìgbà rẹ ń bànújẹ́ wálé ti ààbà má jẹ́ tí ó máa bànújẹ́ àìdàwọ lọ́dọ̀ ọkọ rẹ. إنسان صالحا لازم أتمان يقولين جنس فإن الخصلة الأولى torí pé kó o ṣe kó o wá ta lákọ̀ọ́kọ́ nù yẹn ní kó o máa balùjẹ́ nígbà tí ọkọ rẹ nígbà tí nígbà tí ẹ ń sínú tí ẹ ń dùn lọ́wọ́ kí wọ́n máa wá balùjẹ́ àìlẹ́yìn nínú ìtẹ̀síìrì ni o lára àti ètò ìrìlẹ́yìn wa o. wàtáníyà ọ̀wárí kó o máa wá kí wọ́n máa wá balùjẹ́ láti ìgbà tí ń yọ̀ eléyìí nínú tẹ̀sílẹ̀ rẹ̀ lára ní kí èdè kí nǹkan oṣù kọ́ bá lára ẹ̀ lọ́wọ́ o wà kó o ní àtẹ̀dàmù ìsàkó ní aláwọ̀ mọ̀ wá àfikọ̀ dà wá gbìyànjú sapá kó o rí pé gbogbo òṣèṣì rẹ pátá yóò máa ṣe wẹ́kú pẹ̀lú gbọ̀gbọ̀rọ̀ wà lámì ẹ̀ ìrẹ́ ọmọ mi lọ́nà ànàkì láàtẹ̀sílẹ̀ rẹ̀ làbà tẹ̀sílẹ̀ gbogbo ń tọ̀ wá بوليليو حتى تؤثري رضاه على رضاك تحبنكم تقربا ìtọ́kọ̀ọ́rẹ́ ń yọnu sí ó fi borí ìdí òun yọnu sí wàhàwà òun àlàhàwà kì í ìfẹ́ ẹnu rẹ̀ ẹni ojú lékè ìfẹ́ ẹnu jẹ fi ìmọ̀ àbá sí wákàtí ìdí yálà ní sọ والله ولي الأمر والتدبير رابعا شيء لا تو إن الله تمن داري كلام يدا أرأي ọ̀rọ̀ tí ìyá alámùbáríkà ìyá rẹ̀ èyí tó sọ fọ́nà rẹ̀ ló yẹn nígbà tí mo lọ sí ọkọ̀ mo wò pé ó yẹ kí ẹ̀fọ́ lè wà ń bẹ̀ káwá ká jẹ́ obìnrin náà ẹ̀jẹ̀ àti sọ́wọ́ ọ̀tún ẹ̀mẹ́sì à ń gbàgbé rẹ̀ lára àwọn ojúṣe obìnrin lára àwọn ìkóbìnrin tí ó ṣe táàbù mà wípé obìnrin rẹ ni pé látàmìnà nàta àǹzáwọ́díà ìdà ọ̀làbà yẹn ni pé obìnrin tọ́jú obìnrin rẹ gbogbo ìgbà tọkọ bá ti ń fẹ́ tọfẹ káwọn jọ láṣepọ̀ ọ gbọ́dọ̀ kọ wọn fọkọ rẹ o ọ gbọ́dọ̀ kọ wọn fọkọ rẹ torí àwọn ìdí tí ń bọ̀ yìí ìkíní ìṣe bẹ́ẹ̀ tòṣàdìbò láàánú màláìka ti lára yóò fà káwọn màláìka ọlọ́run ká máa gbé gbòòrò níbẹ̀ ká máa gbé sẹ́gbẹ̀. ìyàtọ̀ sílẹ̀ yàn ènìyàn lè hayà tó dàwùdíyà ó lè fa kí ìgbésí ayé lọ́kọ láyà yín ó forí sápá wàtáàlì màhábà wàlúwòdà wàlúwòdà tó lè dáwọ́ náà bákan náà. a máa paná ìfẹ́ a máa di ìfẹ́ wó dànù pátápátá ìyẹn ìfẹ́ tó yẹ kó wà láàrin lọ́kọ̀ láyà òjíṣẹ́ náà bá sọ́dọ̀ bá wọn àlẹ́ ìwọ̀ fẹ́lẹ́ mọ́ ó ní ìdàdá àrọ́bì ìmọ̀ràn àtàlẹ́ àṣọrọ̀ ṣe àfàhálà فبات غضبانا عليها لعنتها الملائكة حتى تصبح èyí ló bẹ̀rẹ̀ tọkọ bá sọ fún yín pé ó yà ń tó lọ sẹ́yìn tuntun eléyà à ń eré kọ eré ní tí ọ̀dọ́kọ̀dọ́ tọkọ wa ti bínú sùn tilẹ̀ ó fi ná làwọn mọ̀láyíkà òníwọ̀n mọ̀ làánà òníwọ̀n mọ̀ gbéru níbẹ̀ òníwọ̀n mọ̀ gbé ṣépè yẹn ni pé lára ń tàbí mọ obìnrin rẹ òní pé tọkọ bá ló fi ya ọ̀ya kódà bọ́kọ̀ ọ̀gá béèrè yóò bá ṣe ń tọkọ tí fi béèrè bí òbí sọ pé àlọ́ yá lára àwọn àròyìn láti mọ obìnrin rẹ ni pé ìyàlẹ́tì ìtàkùrọ̀ òfò lóòlà ìkàdáàmù ọ̀rọ̀ rẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ díẹ̀ òní máa sọ bọ́rọ̀ bá ti pọ̀ ju kẹsàn-án ìkàdáàmù tọ́rọ̀ bá ti pọ̀ jù ìní máa bí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe àṣìṣe òní máa ń bí ẹsẹ̀ àṣìṣọ òní máa bí ẹsẹ̀ ṣùgbọ́n obìnrin tó jẹ́ obìnrin rẹ̀ yóò jẹ́ ọlọ́rọ̀ díẹ̀ kò ní jẹ́ ńtọ́rọ̀ rẹ̀ tí ó pọ̀ lára ènìyàn rẹ̀ ni pé tẹ̀sítẹ́rì bo àbá ìdìsán gbogbo àwọn iṣẹ́ èyí tí àwọn máa ń kó lára obìnrin tó bá jó obìnrin rí wípé yóò dènà sí ẹni tó obìnrin rí ẹ̀ẹ̀mí rí kọ́ba ń sọ̀rọ̀ obìnrin rí kò ní í obìnrin rí rí níbi tí wọ́n ti ń ṣe ṣùgbọ́n dípò eléyìn bí kọ́dá wà lónìí nìkan kọ́ máa ṣe tìláwà kọ́ máa ṣe náfìlà kọ́ máa káwọn obìnrin rẹ àwọn ìwà tó dáa tó dáa tó dáa òní yóò fi àwọn ọmọ obìnrin rẹ tẹ̀síntẹ́yìn ju ìmọ̀nì àjẹlá ìsìnkálẹ̀ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìròyìn àsìkò owó sí i lọ àbẹ̀lẹ̀ àwọn ọmọ báyìí wọ̀ sáálá kó sàwọn obìnrin wa ní obìnrin rẹ̀ kó sàmì obìnrin alálùbáríkà àwa náà kó lọ́mọ sí àní lọ́wọ́yá ń sọ́ọ̀rì rárá kó sàwọn ọkọ náà ní ọkọ rẹ̀ fún wa ìgbà mi obìnrin olóhùn ọ̀yá rí o ọ̀pọ̀ àmì ọ̀fà ò ìrùkọ́ náà kó sàmì wa kó sì wá ní ọ̀rẹ́ náà.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 àwọn àti máa mú ìyẹn mọ àwọn tó wá jẹ́ ìṣèlú lẹ́yìn tó tó máa mú lẹ́yìn ìṣèlú náà láti ní tó máa mú lẹ́yìn ìṣèlú wájú. ìṣọ́bà ni wọ́n á ṣá ká sí wọn bẹ́ẹ̀ mọ́ màá ní. lẹ́yìn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ àwọn àtúnṣe láti dá láti lọ dáwọ́ láti lọ ìkọ́ mọ̀ láti kí wọn mo sá sí sálámà padà an wata tafiyar yin da jini ke rufe su ba su ma ku sha ƙarfi kuro ne ne lọ padà bá kù ṣe inú tó bí àwọn kan sí ó sì yàn. kò tí ì yé mi o ò ń jẹun ẹnìkan jẹun yìí ẹlòmíràn wà wọ mọ́ṣáláṣí. láti láti ìgbà tí wàá ti bá fi pa ẹ̀ wọ́n ti lọ. ẹ̀yin bára kàtà. àwọn bá àwọn àjọ àwọn àjọ ìwọ̀n lẹ́yìn wọn àjọ màmá ìgbàtí mi wá ń jẹ́ ìlú ojú máa mú sí ìrìnà sókè ìlú lọ́wọ́ kámọ́ sí jẹ́ ìlú náà náà tún tó wá wọ́n ni lórí máa tó àkà ẹni tẹ́ sálámà lẹ́ni wọlé ní ìjẹ mo wà jẹ́yìn láti tún màmú lẹ́yìn ìlú náà orí tó ti di ẹgbẹ́ náà ló pa ọ̀gá olùdó ní ọ̀gá aláàbò lọ sí ìkọ́ ọ̀nà sẹ́yìn ò

èyí tó lẹ́yìn màmú tó náà bá tó màmú lẹ́yìn èèyàn kan ọ̀pọ̀ káńtẹ́ ìjẹta pátá padà mẹ́sìlì lórí wáta ọ àwọn afá méjì kan irú ẹ̀ ní afá abdullahi abata ọ pé èèyàn ìdúpẹ́ nìkan náà ẹni àti àṣùdá ti lẹ ní wàhálà ìyàtọ̀ tó pé ní ẹ̀nà méjì ká kó ti àwọn ẹ̀rí kọ̀ọ̀kan wáyé káàkiri ó mú alára rẹ̀ tẹ́lẹ̀ yìí wá fún ẹ̀yìn tó bẹ̀rẹ̀ wá fún owó fi ẹni kejì owó mẹ́rin àwọn pé ó lè fún ẹ̀gbọ́n ni ó tọ́ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àlàyé lórí ẹ̀. níbàámu sí àdéhùn bẹ́ẹ̀ fún dábàdà kan ànábì ní bẹ́ẹ̀ bá dé mọ́síláàsì lórí èyíkéyìí ìṣèṣì tẹ́ ẹ bá ti bá wa oníkẹ́ ti wa. lẹ́yìn tó ń sẹ́wọ̀n lọ́wọ́ tẹ́ ń tàṣà ọ̀hún òun náà gbọ́dọ̀ jẹ́ ìrìn pé yóò wà dúró yọ̀rọ̀ àwọn àkọ́wé táwọn èèyàn ń ṣe ní wọn fúláṣí nìyí ẹlòmí ò dán yìí tó wá di pé láṣà kalẹ̀ wà tẹ́lá ti sálámù báyìí yóò kó lẹ́yìn bọ́lá bọ́ọ̀lù èèyàn jákèjá ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀lá tó bú tìlú àwọn aláàbìnrin sọ ẹ má bàjẹ́ ní tẹ̀sí má bàjẹ́. tó àdéhùn ìdá adébíjẹ ọ̀pá kò tẹ̀lé lórí rẹ̀ ni pé arákùnrin tó wọ mọ́tíláṣí ti tí wọ́n lè jẹ́ ìrìn nígbà náà tùwàdí ìtàn àwọn afá náà lò tó ni a pín sí nípa àdéhùn àwọn kan ní òkòtò mi wọ́n tẹ́ lọ́dọ̀ tó múlẹ̀ wọ́n pọ̀ jù ọ̀nà tó pé tó ni ọjọ́ ìyàn èyí tó ríyàn láti sojú kòkòrò ládàá twenty seven tó lẹ̀ pé bíjà náà bá ti ń pẹ́ sí ni àwọn ayọ̀ kọ́ wá jẹ́ ìdí mi. rárá ara olè kò lẹ́yìn rẹ̀ bìnnà nàlẹ́ àdé mẹ́yẹ bàbá dàgbà náà kí ọlọ́run bá yẹ kó sọ̀rọ̀ sọ̀rọ̀ Waalaikumsalam.